pẹ̀lú bí ọ̀rọ̀ ṣe ń jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára táwọn èèyàn sì ń sọ̀rọ̀ burúkú sí gbajúmọ̀ ọkùnrin sọ̀rọ̀sọ̀rọ̀ ni tó tún jẹ́ olùdásílẹ̀ iléeṣẹ́ rédíò àgídìgbò fm ní ìlú ìbàdàn ní ìpínlẹ̀ ọ̀yọ́ eyín aláàjì oríyọmí hamzat bàbá náà mà ti bọ́ síta tó sì ti tọrọ àforíjì pé kí gbogbo àwọn èèyàn kan dáríjì òun o nítorí pé òun mọ̀ pé kò yẹ kóun bínú tó bẹ́ẹ̀ kódà ó ní gbogbo àwọn tó ní fọ́nrán fídíò tó ti ń kàkiri náà kán lọ máa yọ́ dànù nítorí pé kò tinú òun wá. ǹjẹ́ ọ̀rọ̀ wo ni Oríyọ̀mí Azeez ló kó jẹ tó ń tọrọ àforíjì lọ́wọ́ ẹ̀ báyìí ó ní fọ́nrán fídíò kan tó mà ti ń bínú tó ń ṣépè fẹ́ nìkan tó ní kò ní dáa fún ẹni náà tó sì ń sọ̀rọ̀ burúkú sí ẹni náà wípé òun àtàwọn tó ń gbèjẹ́ ìpè ayé wọn máa bàjẹ́ ni Oríyọ̀mí Azeez tó sì ń pín ara rẹ̀ pé látọjọ́ tóun ti wà lẹ́nu iṣẹ́ yìí òun ti ran èèyàn bíi ọgọ́rùn-ún èèyàn lọ́wọ́ nítorí pé òun ti ń ṣe àánú tipẹ́ àti pé òun ti pẹ́ nídìí iṣẹ́ èyí tóun sì ti jìyà lórí ẹ̀ ọ̀pọ̀ àwọn èèyàn ni wọ́n ń sọ pé gbajúmọ̀ pásítọ̀ tó máa ń tọrọ owó fáwọn èèyàn lórí ẹ̀rọ ayélujára ni pásítọ̀ Gabriel Amusan ẹni tọ́pọ̀ èèyàn mọ̀ sí pásítọ̀ Àgbàlá Gabriel ẹni Oríyọmí Hamzat ń báwí àti pé ìjà burúkú ti bẹ́ sílẹ̀ láàrin wọn tó sì jẹ́ pé níṣe ni àwọn olólùfẹ́ Àgbàlá Gabriel náà máa ń kọlu Oríyọmí Hamzat tí wọ́n ń sọ pé ọ̀rọ̀ tó sọ yìí ọ̀rọ̀ burúkú ni àti pé ẹni tó jẹ́ àgbà tó ti lókìkí bíi tiẹ̀ kò yẹ kó máa ṣépè kó máa fìbínú sọ̀rọ̀ náà bẹ́ẹ̀ nígbà tí ọ̀rọ̀ ẹ̀ tó ti ń jà rìnrìn Olúyọmí Hamzat máa lọ kọ̀rọ̀ sórí ẹ̀rọ ayélujára ìyún orí ẹ̀rọ ayélujára ti àgídìgbò tó sì jẹ́ kó di mọ̀ yìí pé àwọn kan ló kó ọ̀rọ̀ wá tí ó fa ìbínú fóun tí kì í ṣe pé bóyá Àgbàlá Gabriel abẹ́nìkan inú ń fi ọ̀rọ̀ náà bá wí tó sì lóun tọrọ àforíjì àti pé gbogbo àwọn tó bá ní fídíò náà lọ́wọ́ kí wọ́n lọ yọ kúrò nítorí pé kò dé inú òun rárá àti rárá ṣá ò níṣe làwọn èèyàn màtó dẹ́kun lórí ọ̀rọ̀ yìí tí wọ́n sì ń sọ yìí pé orogún òwò ó wà láàrin Oríyọmí Hamzat àti Àgbàlá Gabriel kódà wọn ló ti pẹ́ ti àwọn méjèèjì tí wọ́n ní inú ọ̀yọ́ síra wọn tí wọ́n sì ń sọ pé lórí ọ̀rọ̀ Muyideen tó di wàhálà sí Àgbàlá Gabriel lọ́rùn tó fẹ́ máa tú àṣírí Àgbàlá Gabriel ìpè Oríyọmí Hamzat ló wà lẹ́yìn ẹ̀ o ṣùgbọ́n tó Oríyọmí Hamzat jẹ́ kó dì í mọ̀ pé òun kò ṣe ìlara ẹnìkankan o òun kò bá pásítọ̀ Àgbàlá Gabriel jà tó sì ti tọrọ àforíjì lórí fídíò tó ń gbé kiri ọ̀hún.